unfinishing job ní iṣẹ́ obìnrin bàbá rẹ̀ ò parí iṣẹ́ yẹn hmm. ìwọ náà ò lè parí ẹ̀. wọ́n tún fi lọ́mọ lọ́wọ́ ọmọ náà tún ṣàtúnṣe ilẹ̀. wọ́n á tún fi ilẹ̀ má parẹ́ o àìsàn mẹ́rin hmm. ó kọ́mọ̀ gan. tẹ́ pé lọ́mọ tó máa ń pè yín sí. wọ́n máa ń pè wá sí gan àkọ́kọ́ òun ni àìlèṣedédé ọmọkùnrin hmm. kò dẹ̀ sí nǹkan méjì àwọn boys ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ò tọ́jú ara mọ́ ńṣe ni wọ́n ń fọ́ọ̀sì ara yẹn pé ó gbọ́dọ̀ ṣiṣẹ́ by by fire by by tulas torí pé nǹkan tí wọ́n mú wọn tọ́jú ara jẹ̀díjẹ̀dí ìjẹkújẹ wọn dẹ̀ pọ̀ jù ìmúkúmu wọn pọ̀ jù ìfàkúfà wọn pọ̀ jù dẹ́sẹ̀ wá ráwọn obìnrin ẹ̀yin ẹ sọ́rí ìtúnṣe ìyá wa àwọn ọmọbìnrin ìsìn àwọn nǹkan ara wọn náà bó ṣe háì tó àwọn gan nǹkan díẹ̀ ò tó wọn mọ́ bíi kí wọ́n yín pin bí kan gbẹ̀mí èèyàn. bí wọ́n gbẹ̀mí àwọn bọ́ìsì wọn wọ̀nyí ni ẹlòmíràn wà tó jẹ́ wípé àìsàn kídìní kídìrín òun ló lọ ní tó bá ti ń pẹ́ tí kinní yẹn tí ò ráyè máa da omi nù torí pé ìyẹn máa ń ṣẹ́ omi ìdọ̀tí tó bá ti pé kò ṣẹ́ tí ò ṣe dáadáa mọ́ òun tọ̀hún ẹnìyẹn ó lè padà líìdì ẹnìyẹn sí kọ́ padà ní ẹ̀jẹ̀ ríru ìyẹn nìkẹ́kọ́ ẹlòmíì ní prostate enlargement ìyẹn ni pé àwọn gland tí ó máa ń mú ní tọ̀ ní ọkùnrin tọ́jọ́ wípé kò wá lè tọ̀ dáadáa mọ́ àbó ń tọ̀ ìtọ̀ yẹn ń pọ̀ jù lóru irú ẹni yẹn ó lè padà ní ẹ̀jẹ̀ ríru ẹlòmíì wá rèé kò ní rònú kò sí kankan ṣùgbọ́n ọkẹ́ lọ ní attack bóyá àwọn kan wá ka mọ́ lóru bóyá àwọn lọ attack ẹ̀ bóyá nǹkan ìpayà tó ṣe ah, ẹlòmíì ogun ó lè lé tó jẹ́ pé kínní ẹlòmíì stress tí àwọn kan fún bóyá wọn ọlọ́run ní járí pé wọ́n kidnap wọlé àní rí nínú iṣẹ́ mọ̀ gbogbo àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ burúkú ìjayà ó lè mú kí ẹlòmíràn kó padà ní nǹkan ni dẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà obìnrin tó bá lóyún nígbà mìíràn ìfúnpẹ̀ lè lọ sókè. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́jọ́ yìí pé wọ́n máa ń paná pi lórí pé à ń ṣe ètò tó tó mẹ́lẹ́tò yẹn Eh, torí wípé eh, torí wípé ẹlòmíràn wà tó jẹ́ pé tó bá ti lọ ní nǹkan tó lóyìnbó ń pè ní palpitation hmm. palpitation yẹn òun ni à ń pè ní ní Yorùbá à máa ń pè ní fakànfakàn ìyẹn ni pé òun ṣe lọ́wọ́ ó ti rí pé mímí rẹ̀ ti ó ti ń lọ sókè jù ó wá rí pé bí orí kan bí orí yìí ó bẹ̀rẹ̀ sí ní sán ẹ lásìkò tó ń ṣe lọ́wọ́ ọmọ ìyá mi tètè sọ̀kalẹ̀. tọ́ ọ bá sọ̀kalẹ̀ wọ́n máa sọ ẹ́ kalẹ̀ ní o wọ́n máa sọ ẹ́ kalẹ̀ gbẹ̀yìn ní o èèyàn lè dákẹ́ síbẹ̀ so kò kò kò kò kò kò kò tètè kúrò. so gbogbo àwọn obìnrin wa lè mọ̀ pé àwọn ọkùnrin tẹ máa ṣe ẹ fún mi dáadáa wọlé síbẹ̀ yẹn dáadáa kò tó mi ìwọ gan máa béèrè pé irú èèyàn wo ni ẹ ṣe ṣe pé ìfúnpá ti ga àtúnlẹ̀. ìfúnpá hẹ̀hẹ̀ tó bá ti ga jù àbí ká ní kókó tó bẹ̀rẹ̀ gan orí kúrí bẹ̀rẹ̀ sí ní fún ẹ kọ́kọ́ lọ wò fúnpá ẹ wò òun ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n á ní ọmọ yẹn tó lè kọ́ fẹ́ gba property ẹ̀ ọ wá fún un ní nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń kú sórí ọmọ lóòtẹ́ẹ̀lì tẹ́ ẹ bá lọ wò ó ti ní fúnpá gíga tẹ́lẹ̀ kẹ́lómi wàá rè kó tó wá lọ ṣe iṣẹ́ yẹn tá à ń sọ ń pẹ́ yìí á tún lọ lo àwọn nǹkan drug kan tó jẹ́ pé wọ́n máa ń mú láti fi enhance irú yẹn á panẹ́pù ìgbẹ̀yìn ni. ètò fi máa kí àlejò mi káàbọ̀ sórí ètò Oyinmomo lẹ́ni àwọn náà là ń pè ní Alhaji Oṣùọlálé tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ gbéléró alternative therapy ẹ káàbọ̀ sórí ètò wàsà. tó mo kí gbogbo ojú tó ń wò wá nínú ilé àyíǹdara yóò máa jẹ́ o orúkọ mi ò yí padà alàgbà Sulaiman Oṣùọlálé aláṣẹ gbéléró alternative therapy tá a fi kalẹ̀ sí ẹ̀kọ́rọ̀ junction ní abúlé ẹ̀gbá ní ìlú èkó àjíǹdara yóò máa jẹ́ o àlàáfíà wa kò ní di fíàfíà torí pé àlàáfíà la ń sáyé o ọ̀rẹ́ múra sọ̀rọ̀ ara rẹ tàlàáfíà bá kọsẹ̀ o ohun ẹ̀sọ́ mà ti dòfo tọ́rẹ́ ni tí ò bẹ́ẹ̀ ṣiṣẹ́ o yóò jẹ́ púpọ̀ lọ́rọ̀ rẹ ẹni ò bá ní ṣiṣẹ́ o ọmọ àfẹ́ jẹ púpọ̀ lọ́rọ̀ ẹni o ẹni ẹlẹ́nu ò ní jẹsẹ̀ wa ṣùgbọ́n ẹnu ò ṣe o àfi ká mójútó ara wa nígbà téèyàn bá tiẹ̀ ṣe dùrẹ́là ẹnu ò lè ṣe <laughs> bó lẹ ti fẹ́ mu báwo lẹ yẹ fẹ́ fi kún. ó ṣe rí nìyẹn. <laughs> ẹ jẹ́ kí n kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ lérò wípé patronage ti wà fún alternative therapy yìí ju ti tẹ́lẹ̀ lọ torí mo mọ̀ pé ṣẹ́yìn ti yàtọ̀. Ah, kò dúró ó ti wà tó tó ti kálé ọkà oko àti alákọ̀wé àtẹni tí ọ̀kọ́ nǹkan kan gbogbo wọn pátá ni wọ́n ti mọyì egbòogi torí wípé. a ti ń rí wípé ìwọ̀nba ni kẹ́míkà ló lè ṣiṣẹ́ lára mọ́ a máa damage ṣùgbọ́n nǹkan tá a mọ̀ pé ó natural tó bá fẹ́ jẹun oúnjẹ ní nǹkan yẹn sábà pé ewédú àwọn yẹn fi ń dá yẹn lóògùn oògùn sí ni hmm. ọbẹ̀ ẹ̀yọ̀ a fi ń dára wa lóògùn oògùn sí ni kódà ilá a fi ń dára wa lóògùn oògùn ní bẹ́ẹ̀ náà ni ewédú gbogbo nǹkan tá a bá ti ń jẹ tó jẹ́ ewé ńgbà tá a ń rí àpẹẹrẹ àwọn ẹranko tá wípé lọ́pọ̀lọpọ̀ gbà nínú igbó tí wọ́n ń gbé kò sẹ́ni tó ń ṣe dókítọ̀ fún wọn ẹ̀mí wọn a sì máa gùn wọn a máa dán wọn a máa sabiamọ gbogbo nǹkan ni wọ́n ń ṣe kí ni wọ́n fi ń gbéra natural yìí ni ó ti jẹ́ kí gbogbo èèyàn kí wọ́n appreciate àti pé ńgbà táwa náà tá a ti padà reform gbogbo àwọn nǹkan wọ̀nwọ̀n yẹn tá a ti ń prepare hygienically ó ti jẹ́ káwọn èèyàn gba tiẹ̀ tọ́dẹ̀ wà infective kí ló tún kàn ẹ̀hun la fi ń rí pé àwọn ọ̀gáníìkì wa pọ̀ lọ rẹpẹtẹ èyí táwa náà ń gbé wọ fámásì pọ̀ rẹpẹtẹ ìjọba náà sì ràn wá lọ́wọ́ torí pé wọ́n bá wa rẹ́gísítà àwọn oògùn yẹn tí wọ́n fi ń tẹ́sítì tí wọ́n fi ń sọ fáwọn èèyàn pé à kìíní ìdá ẹ̀ máa lò ó so ó ti jẹ́ káwọn èèyàn kan máa patronize wa dáadáa. ó tiẹ̀ ní ìkọ̀kọ̀ tẹ́lẹ̀ kó tó di pé a lọ sínú ọ̀rọ̀ tàfẹ́ sọ lé ẹlòmíì akọ̀gbé gọ́gọ́gọ́gọ́ àdá báwo ló ṣe mọ ìdíwọ̀n báwo ló ṣe mọ pé ẹ ṣíbí kan ló yẹ kó lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́. ìgbà yẹn ó ti kọjá tó bá sọ pé kò lódiwọ̀n gbà yẹn náà ó ní àṣejù níyì hmm. fún àpẹẹrẹ nígbà tí wọ́n bá ní o ò lè ṣe déédéé tó jọ ọmọkùnrin tó wọ́n á fún ẹ pé kíní ìlọ lo ìlàjì síbi ìwà ń wára wípé mo sáfẹ́ kàn pa ọ <laughs> lọ lo síbi méjì ọlọ́lọ́ síjí mẹ́ta lẹ́fí máa tí wọ́n sọ pé nǹkan ẹ̀kú ó dìde ọkọ̀ wálẹ̀ mọ́ hmm. àṣejù ni torí wọ́n ṣe kọjá nǹkan tí ológun bó ṣe ní kí wọn ó lò ó ìyẹn sọ pé kò ní òdiwọ̀n àti pé àwọn oògùn kan wà tó jẹ́ pé nígbà yẹn ó lè máa tún á ní àkálẹ̀ bí àrùn dànù tí wọ́n máa ń lò tó bá ti di ipò tí ń pọ̀ jù ó lè yọ yẹn lẹ́nu ṣùgbọ́n pé kò lódiwọ̀n ìyẹn ti kọjá àti pé ńgbà tí a ti fi tìwé kún ó ti jẹ́ kí gbogbo ẹ̀ kó ti ní òdiwọ̀n tí ó bá a ní egbòogi kan èso ni èso yẹn a máa fi ń ṣe eh, family planning ni láyé àtijọ́ tí ẹ bá lo ẹyọ kan nínú èso yẹn ọdún kan kò ní lóyún kò sí nǹkan tó lè ṣe hmm. tó bá lo èso yẹn méjì ọdọọdún méjì nìyẹn ọdọọdún méjì nìyẹn sẹ́yìn tí ọmọ yìí pọ́dún méjì lòun fẹ́ fìdí ó sẹ́yìn pé méjì ni ó béèrè wò ẹ̀hẹ́ kò ṣe wá lòdìwọ̀n ó lòdìwọ̀n ìyá mi. tọ nǹkan ti yí padà nìyẹn ẹ̀yin wa lórí ètò ìmọ̀ọ́mọ́ lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ríru ẹ wá ní ẹ̀jẹ̀ ríru a máa fa hypertension hypertension á dẹ̀ máa ṣekú payàn ó kú pi bátìrì ẹ̀ lónìí yẹn ó change address. Mm. ẹlòmíì ò ń ṣàkíyèsí pé tí nǹkan yẹn bá ti ń wà lára òun bó ṣe é ṣe o ẹlòmíì ò tiẹ̀ lákíyèsí pé orí fọ̀hún jù gan ó lè jẹ́ pé ẹ̀jẹ̀ ríru ẹ jẹ́ ká wá gbọ́ láti ẹnu ẹ̀yin tẹ́ ẹ nímọ̀ pé báwo lẹ̀jẹ̀ ríru gan ṣe ń wọlé sínú àgọ́ ara èèyàn. Hmm, ẹ ṣe olóòtú ẹ̀jẹ̀ ríru òun ni olóyìnbó ń pè ní vascular disease òun ni nǹkan tó ní í ṣe pẹ̀lú háàtì wa yìí torí pé háàtì wa yìí ó ní iye ẹ̀jẹ̀ tó yẹ kó pump ó dẹ̀ ní bó ṣe yẹ kó ṣiṣẹ́ ó dẹ̀ níbi tó yẹ kí ẹ̀jẹ̀ yẹn gé ọ gbà tí òfin ní against àwọn artery wall kan nínú háàtì inú àgọ́ ara yẹn tó bá ti wá ń di wípé ó ti ń gba àwọn àlejò tí ó kó gbà òun ni á di wípé tó bá lọ ṣe ìfúnpá wọn wá sọ fún mi pé ah ìfúnpá ẹ̀ o ó ti ń kọjá one twenty one thirty o tó bá ti ń bọ́ sí one forty tó ń lọ sókè òun ni a ti máa consider ẹni yẹn wípé ah kíní rẹ̀ yìí ti fẹ́ máa ọ wá lè má ní symptoms kankan lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tó bá sì wà nítòsí tí ò tí ì máa ga lọ sí bíi pé ó ti ń di bíi one sixty one seventy òun mo fi ń sọ fún wọn tó ń wò mí nínú ilé tó bá ti ń rí wípé o ti ń kọjá bí ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogójì ọdún máa ṣàyẹ̀wò ara rẹ torí wípé a máa ń pe kinní yẹn ní silent killer hmm. òun ni nǹkan tó jẹ́ pé kò ní sọ fún yẹn tẹ́lẹ̀ ẹni yẹn kàn lè sùn lálẹ́ wọn á ó kú bẹ́ẹ̀ àwọn pè pa ni níwọ̀n ò pé pa o ìfúnpá ẹni yẹn ó lè jẹ́ pé òun ló ti ráìsì ju àwọn òǹkà tó yẹ kó wà nínú àgọ́ rẹ̀ ẹlòmíì lè tẹ̀lé máa lọ tó jẹ́ pé akẹ́kọ̀ọ́sẹ̀ á wọn á ní àbó ṣubú ọkàn ṣe wẹ̀ẹ́ ó dẹ̀ lọ so gbogbo àwọn nǹkan bá wọ̀n yìí láti ní kẹ́ máa ṣàyẹ̀wò ara yín báwo ló ṣe wá fẹ́ mọ̀ bóyá o tiẹ̀ wá ní ìfúnpá gíga yìí àbó ò ní kò sí bó ṣe kọ́ lè mọ̀ o tójú wípé kò lọ ṣe àyẹ̀wò kí wọ́n ṣe ìfúnpá kí wọ́n ṣàyẹ̀wò fún ẹ ẹ̀hẹ̀n òun lèyẹn fi lè mọ̀ wípé òkè mo ti ní lóòótọ́ ó ní àwọn àpẹẹrẹ tó jẹ́ pé tó bá sọ ẹlòmíì wò tó bá jẹ́ni tó ní fura tó dẹ̀ ní experience ó lè ti máa wò wípé ah ìfúnpá mi ó dàbí pé òun ló fẹ́ máa ga àpẹẹrẹ lẹ́yìn náà sọ yẹn yìí pé ẹni tó bá máa ń ní pé orí fífọ́ ní gbogbo ìgbà hmm. tàbí ká ní pé o máa ró oorun sùn ní gbogbo ìgbà tó rí i pé ọ̀sá sùn sáá so lọ ṣàyẹ̀wò ara ẹ kọ́ ọmọ pàtó kí ló ń ṣe ẹ́ bó ṣe máa ń wọlé ságọ̀ ara ọ̀nà tó pọ̀ ni hmm. kì í ṣe ọ̀nà ẹyọ àkọ́kọ́ náà ẹ jẹ́ ká kọ́ mọ̀ pé ó wà hereditary ìyẹn ni wípé àjogúnbá ẹlòmíràn wà ìyá ẹ̀ ló ní bàbá ẹ̀ ló ní tó bá wà nínú fámìlì wọn ó ṣeé ṣe tẹ́nìyẹn náà bá ń grow tó ń dàgbà òun náà o lè o lè hàn o lè rí nǹkan yẹn kó di pé o ń ṣe ìyẹn ni kẹ́kọ́ èyí tó pọ̀ jù nínú ẹ̀ òun náà ni àtọwọ́fà o àwọn lifestyle oníkálukú bó ṣe ń lò ó lè jẹ́ kó ní ẹ̀jẹ̀ ríru tá à ń sọ nípa ẹ̀ ìyẹn bíi pé high blood pressure tá à ń sọ nípa ìyẹn ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ọtí mímu tó bá ti ń pọ̀ jù ju ara lọ ó lè padà lead ẹni yẹn débi pé yóò padà ní ẹ̀jẹ̀ ríru ẹlòmíràn wá wà nǹkan tó ń jẹ́ bíi tobacco tó bá ń mu tó bá ti ń pọ̀ jù tó bá ti ń tó àwọn àsìkò kan tó ń dàgbà tára ẹ ti kọ́ tó yẹ kó dínwọ̀ tí ò di ó lè padà yí sí tàbí pé tára èèyàn gan tó bá wà sensitive ó lè má ti dàgbà kódà ìjẹ́ pé á dẹ̀ padà wá ní irú nǹkan yẹn hmm. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni stress ẹlòmíì stress tó ń fúnra ẹ ti pọ̀ jù ádà ádà wàhálà kòókò kọ̀dẹ̀ ní kò ní kòkò ní sinmi rárá irú irú ẹni bẹ́ẹ̀ ó lè padà ní ẹlòmíràn wá wà tó jẹ́ wípé ó wà ọ̀bẹ́ ẹ̀sìn yẹn ni wípé ó ti tóbi tó tóbi overweight tó ìyẹn ti at times ẹlòmíì ní tendency wípé wọ́n máa ń sanra nílé wọn ṣùgbọ́n ẹlòmíì látara àwọn nǹkan tá à ń jẹ lóríṣiríṣiríṣi tó bá ti ń pọ̀ jù tí ó ti ní blood fat àwọn ọ̀rá kan àtàwọn cholesterol tó máa ń dì sínú ẹ̀jẹ̀ ó lè fà á kíru ẹni bẹ́ẹ̀ kí fúnpẹ́ kó bẹ̀rẹ̀ sí ní lọ sókè ìyẹn nìkan kọ́ o ẹlòmíràn wà tó jẹ́ wípé àìsàn kídìní kídìrín òun ló lọ ní mm. tó bá ti ń pẹ́ tí kìíní yẹn tí ò ráyè máa dá omi nù torí pé ìyẹn máa ń sẹ́ omi ìdọ̀tí mm. tó bá ti kó kò sẹ́ tí ò ṣe dáadáa mọ́ òun tọ̀hún ẹnìyẹn lè padà líìdì ẹnìyẹn sí kọ́ padà ní ẹ̀jẹ̀ ríru ìyẹn ní ẹlòmíì ní prostate enlargement ìyẹn ni pé àwọn gland tí ó máa ń mú ní tọ̀ mm. lóyún ọkùnrin tó jẹ́ pé kò wá lè tọ̀ dáadáa mọ́ àbó ń tọ̀ ìtọ̀ yẹn ń pọ̀ jù lóru irú ẹnìyẹn ó lè padà ní ẹ̀jẹ̀ ríru ìyẹn nìkẹ́kọ́ ẹlòmíràn wá wà tó jẹ́ wípé ìrònú ti pọ̀ jù mhm. ó máa máa ronú ní nǹkan tí ò necessary agbésọ́kàn ẹ̀ ẹlòmíràn dẹ̀ ní gbèsè ló jẹ hmm. ọlọ́run má jẹ́ ká jẹ gbèsè ẹlòmíràn ní ogun ẹjọ́ ẹlòmíràn ó ní àwọn challenges tó pọ̀ bóyá ó ń wá ọmọ bóyá ọmọ ẹ̀ tiẹ̀ ní àwọn problem tó jẹ́ pé ó gbé ká nígbàyà tí rònú bá ti pọ̀ jù ìyẹn ó okùnfà tó lágbára jù nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ tó ó lè padà lídìí ẹnìyẹn wípé kó padà ní ẹ̀jẹ̀ ríru àwọn nǹkan tó ń fa ẹ̀jẹ̀ ríru yìí àwọn nǹkan tó pọ̀ ẹlòmíì caffeine tó bá mú jù àwọn kọfí oríṣiríṣi àbáwọn nǹkan tó ní caffeine nínú tó bá rẹ̀ sí ní mú jù ó lè padà ní ẹ̀jẹ̀ ríru àwọn nǹkan tó ń fa ẹ̀jẹ̀ ríru yìí nǹkan tó pọ̀ ni ẹlòmíì wá rèé kò ní rònú kò sí kankan ṣùgbọ́n wọ́n lọ ní attack bóyá àwọn kan wá ka mọ́ lóru bóyá àwọn lọ attack ẹ̀ bóyá nǹkan ìpayà tó ṣe ah, ẹlòmíì ogun ó lè lé tó jẹ́ pé kínní ẹlòmíì stress tí àwọn kan fún bóyá ọlọ́run níjà rí pé wọ́n kidnap wọlé àní rí gbogbo àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ burúkú ìjayà ó lè mú kí ẹlòmíràn kó padà ní nǹkan ni dẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà obìnrin tó bá lóyún nígbà mìíràn ìfúnpẹ̀ lè lọ sókè hmm, bẹ́ẹ̀ ni ní nǹkan tó pọ̀ torí pé ara ẹ ti gbé nǹkan tó jẹ́ àjèjì sínú tó jẹ́ pé tí kinní rẹ̀ ọ̀bá gbé immunity ẹ̀ tí ọ̀bá gbé e tó ó lè jẹ́ kó padà ní tàbí tó bá ń lébọ̀ lọ́wọ́ ẹlòmíràn sẹ́mọ̀ mm, gbogbo nǹkan tó lè stress wàhálà yẹn ó máa ń pọ̀ ẹlòmíràn ò tiẹ̀ ní tẹ́lẹ̀ tó jẹ́ wípé ìgbà tí ó padà yá wàhálà ọmọ wàhálà ọkọ sẹ́mọ̀ pé àwọn ọkùnrin kan wà tí wọn ò kì í fún ìyàwó wọn ní rest of man nínú ilé mm. ìpayà sẹ́yìn pé tó bá ti ń bọ̀ ayé ayé máa máa kó sókè ó ti fẹ́ dé o báwo ló ń bá so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè ní ẹlòmíràn wà tó jẹ́ pé ọmọdé ni ǹjẹ́ mọ̀ pé ọmọ tí ò tí ì ju ọmọ ogójì ọjọ́ ó lè ní bẹ́ẹ̀ ni ó lè ní bp yẹn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí kíní yẹn á dẹ̀ máa ga ẹlòmíràn wà tó jẹ́ pé kò tiẹ̀ tí ju twelve years lọ ó lè ní tó bá ti jẹ́ pé ó wà nínú ìran wọn pé wọ́n máa ní ni so there are lots of course. Eh, eh, tó máa ń fà tọ èèyàn wa òun láti gbọ́ lẹ́nu alhaji sulaiman oṣuọlálẹ tí wọ́n jẹ́ aláṣẹ àti eh, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ gbélérò alternative therapy bẹ́ẹ̀ ni a ti kọ́kọ́ mú abala kínní nípa kí gangan ló máa ń fa ẹ̀jẹ̀ ríru mo dẹ̀ mọ̀ wípé bó ṣe ti ṣàlàyé ẹ̀ púpọ̀ nù àti máa wọ̀ da eléyìí ni tèmi eléyìí ni tèmi èmi máa ń ronú jù èmi ń ṣe wàhálà jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ náà à ń padà bọ̀ ẹ máa bá wa kálọ. ẹ bá wa kálọ àjọgbá ẹ káàbọ̀ padà sórí ètò wa gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn ṣe mọ̀ ìlera òun ni ọrọ̀ làálàá kòókò jọ̀ǹjọ̀ǹ fẹ́ẹ́fẹ́ mo lè gòkè mo lè sọ mo lè lọ mo lè bọ̀ tí àjíǹde ara bá ń jẹ́ òun la lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe é rí lórí ètò wa lẹ́nìí à ń kọ́ wa nípa àwọn nǹkan tó yẹ ká máa mọ̀ táàgọ̀ ara wa bá ti ń sọ̀rọ̀ fún wa tó ti ń ró kólákólákólá ó yẹ ká máa fà kíyèsí sí ẹlòmíì àní tí ò bá di pé bátìrì ẹ lò báyìí ó ṣe bátìrì lò bátìrì lò táwọn apámbláàsì lé lórí kò ní ṣàkíyèsí ara àlejò tá a gbé wá lórí ètò lẹ́ni aláṣẹ àti iléeṣẹ́ olùdarí gbélérò alternative therapy ìyẹn alhaji wa Sulaiman Oṣuọlálé tàdé ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ ríru tó jẹ́ pé púpọ̀ nú òde òní ó wọ́pọ̀ láti pa àti ọmọdé àti àgbà ẹ̀kọ́ rí pé ah babalágbájá taríra lánàá wọn á ní wọ́n sùn ni wọn ò jí mọ́ kí lẹ mọ irú kú wo lẹ mọ̀ tí babalágbájá gan kú kí lẹ mọ̀ tó ti ń ṣe babalágbájá láàgọ́ ara ẹ̀ tí ò sọ síta gbélérosà lábala kejì yẹn jẹ́ ká wá wo kí ni àwọn ọ̀nà tá lè fi dẹ́kun ẹ̀ ìyẹn hypertension ẹ̀jẹ̀ ríru kí làwọn kankan kéékèèké tá lè máa ṣe tá lè máa ṣàkíyèsí láti fi wawọ́ ẹ̀ sílẹ̀ ọ̀pọ̀ láwọn nǹkan tí a lè fi dẹ́kun àkọ́kọ́ náà ni pé ká máa ní àkíyèsí ara tó bá rí i pé ara ẹ̀ ó ń yàtọ̀ sí bó ṣe ń rí tẹ́lẹ̀ àkọ́kọ́ náà ni àyẹ̀wò kò sí nǹkan tí èèyàn kọ́kọ́ fẹ́ ṣe láti fi dẹ́kun nǹkan pé èèyàn kọ́ ṣàyẹ̀wò ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ká máa rí i pé à ń ṣe eré ìdárayá ọ̀pọ̀lọpọ̀ ò kí ń ṣe eré ìdárayá rárá tẹ́rẹ́ ìdárayá tó bá ń ṣe ó máa ń reduce the level of your BP ṣé mo lè béèrè béèrè eré ìdárayá kó oríṣiríṣi irú èwo gangan ìdárayá náà ni pé tá a bá enter the place kápá ẹmọ sínú làṣà kàṣẹ ẹmọ sínú ọlá òkú ẹmọ náà ni. ẹ àwọn eré ìdárayá òun ni pé àkókò eléyìí tó dáa jù ní eré ìdárayá òun ni pé kárìn mm-hmm. ó depend the age àwọn age tó bá ti bẹ̀rẹ̀ láti age of forty five fifty upward ìrìn ló dára jù kó rìn thirty minutes one hour nígbà mìíràn tó bá ṣe ṣe láàárọ̀ then inú eré ìdárayá òun náà ni kó máa wà níbi tínú àmọ́ àdùkó máa rẹ́rìn-ín kó wà nǹkan tó máa tó máa mójú ẹ̀ so ìyẹn bẹ́ẹ̀ then ká dẹ̀ control àwọn nǹkan tá à ń jẹ àwọn yẹn máa rò bóyá nínú eré ìdárayá òun náà ni pé ká sọ pé à ń ní ìbálòpọ̀ ìwọ̀nba ni ìyẹn mọ tó bá ti ń lọ ń ṣe jù ìyẹn ó tún lè kọ́sì nǹkan míì níwọ̀nba òun nìyẹn so kì í ṣe pé káwá sọ pé ìyẹn lérè ìdárayá bíbẹ̀ kọ́ o lè lọ yín pín o lè lọ gba sírìfàs so àwòsàn so irú ìyẹn kọ́ ni à ń sọ bí kò ṣe wípé eré ìdárayá tọ́jọ́ wípé ta bá ń ṣe kò ní fún wa ní stress púpọ̀ ẹlòmíì bóyá tébù lọ́mọ̀gbá ni bóyá kó swim ni bóyá kó ṣe kọ́ńkọ́n ni ká máa ṣeré ìdárayá lẹ́yìn náà àwọn nǹkan tá à ń jẹ jẹ́ ká control ẹ̀ òróró tó bá ti ń pọ̀ jù àbí nǹkan bíi milk àwọn nǹkan bíi ẹyin mm. ọtí mímu mm. gbogbo àwọn nǹkan tó lè fa àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká jìnà sí nítorí wípé tó bá ti fi lè ní ìfúnpá gíga yìí tó ti ga gan lẹ́jẹ̀ ríru yìí a ti mọ̀ pé ó lè lead èèyàn sí kẹ́nìyàn ní heart eh, eh, problem ó lè padà fún yẹn ní heart attack ẹlòmíì ó lè padà fún un ní stroke ìyẹn ló wá le jù lọ́pọ̀lọpọ̀ ọgbà lẹ́ni tó bá ti ní ẹ̀jẹ̀ ríru a ti mọ̀ pé nǹkan tí ó gbẹ̀yìn ẹ̀ tí ó máa tọ́jú ẹ̀ dáadáa ó lè padà ní stroke ìyẹn ni pé ó lè padà ní rọpárọsẹ̀ gbogbo wọ́n tí ọba dẹ̀ ní náà kì í ṣe pé kò sí ìwòsàn ẹ̀ tó bá ti rí ẹni tó mọ̀ ń pa ẹ̀ dáadáa gbogbo nǹkan yìí máa padà lọ ṣùgbọ́n ká ní ìfọkànsí wípé mo ti ní kinní kọ́ dẹ̀ máa jìnà sí nǹkan tí wọ́n bá ní kó jìnà sí ìyẹn gẹ́gẹ́ ní prevention tó wà prevent tó wà ń bẹ̀ kó jìnà sí nǹkan tí wọ́n bá ní kinní yìí ò dáa ẹlòmíì yẹ ẹ kó mọ̀ wípé wo ti ní kinní hmm. òyìnbó ń sìkì gan ṣùgbọ́n wọ́n ti máa ń mu ní ọ̀kúnkúndùn yìí pé mo ti ní kinní kíni kinní yìí ò fẹ́ kí ló yẹ kí n jẹ kí ni ò kí n jẹ kí ló yẹ kí n ṣe ní ká máa lo oògùn wa lásìkò tí wọ́n bá ṣe ní ká lò ó ṣùgbọ́n pé bóyá pé o ti o ti ń wọ two hundred ọwọ́ sọ wípé o ò tiẹ̀ ní lóògùn mọ́ o ti rọ pátápátá nìyẹn ó lè má ṣeé lọ́pọ̀lọpọ̀ ọgbà àfi tó bá jẹ́ pé àwọn nǹkan tó fà á yẹn nǹkan kan ni tó jẹ́ pé ó mú ìdùnnú dání ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ìdùnnú ló sá lọ fún un hmm. tó jẹ́ kí ìfúnpá ẹ̀kọ́ lọ sókè pátápátá ẹlòmíràn ayọ̀ ẹ̀ ló sá lọ fún ó dìgbọ́ táyọ̀ yẹn bá wọlé wá hmm. ẹlòmíràn gbèsè yẹn ló jẹ tó pọ̀ jù ó tó bá rí gbèsè san tí wọ́n dá láàmú mọ́ so irú àwọn nǹkan yẹn ọ̀tọ̀ ni ṣùgbọ́n èyí tó jẹ́ pé o ti ní permanently bẹ́ẹ̀ yẹn àfi kó o lo oògùn sí kò sí rẹ́mẹ́dì o ṣùgbọ́n o wá ní ìyẹn kò ní kọ́ má lọ hundred years láyé o ó ní ìyẹn takọ́lẹ̀ bá láìpẹ́ wọ́n wá lo one twenty kò disturb ẹ o torí wípé eléyìí tí wọ́n jọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò tí wọ́n jọ ń rìn tó jẹ́ ìtọ̀ ṣúgà gan lọ́pọ̀lọpọ̀ yẹn tó bá ti nítọ̀ ṣúgà yẹn náà ó lè padà ní bp tí ó bá ti ṣọ́ra ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò disturb pé kó má lo ìgbésí ayé tó dáa ìwọ ni kó wà conscious tó mọ̀ yìí pé nǹkan báyìí mo gbọ́dọ̀ jìnà sí eléyìí báyìí mo gbọ́dọ̀ súnmọ́ lọ́ba tán. tí gẹ́gẹ́ bá ṣe sọ nípa hmm. ìdárayá náà hmm. pé téèyàn bá fẹ́ ṣe ẹ̀mọ̀ jìgìjìgì gbangban hmm. ẹ̀ ti get kó fi ètò sí ọjọ́ tó bá ti rí pé ara ò lè tí mọ́mi bá ní dáàdi wa ẹ máa bọ̀. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́jọ́ yìí pé wọ́n máa ń paná pi lórí pé à ń ṣe ètò tó tó mẹ́lẹ́tò yẹn <laughs> torí wípé eh, torí wípé ẹlòmíràn wà tó jẹ́ pé tó bá ti lọ ní nǹkan tó ní ìbò ń pè ní palpitation hmm. palpitation yẹn òun ni à ń pè ní ní Yorùbá à máa ń pè ní fakànfakàn hmm. ìyẹn ni pé òun ṣe lọ́wọ́ ó ti rí pé mímí rẹ̀ ti ń lọ sókè jù ó wá pé bí orí kan bí orí yìí ó bẹ̀rẹ̀ sí ní sún ẹ lásìkò tó ń ṣe lọ́wọ́ ọmọ ìyá mi tètè sọ̀kalẹ̀ <laughs> bọ́lẹ̀ bẹ́ẹ̀ bá <laughs> sọ̀kalẹ̀ wọ́n máa sọ ẹ́ kalẹ̀ ní o. wọ́n máa sọ ẹ́ kalẹ̀ gbẹ̀yìn ní o èèyàn lè dákẹ́ síbẹ̀ so kò kò kò kò kò kò kò tètè kúrò. so kí gbogbo àwọn obìnrin wa lè mọ̀ pé àwọn ọkùnrin tẹ máa ṣe ẹ fún mi dáadáa wọlé síbẹ̀ yẹn dáadáa kò tó mi ìwọ gan máa béèrè pé irú èèyàn wo ni ẹ ṣe ṣe pé ìfúnpá ti ga jù. ìfúnpá hàn hàn tó bá ti ga jù àbí ká ní kókó tó bẹ̀rẹ̀ gan orí kúrí bẹ̀rẹ̀ sí ní fún ẹ kọ́kọ́ lọ wò fúnpá ẹ̀ wò òun ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n á ní ọmọ yẹn nítorí pé fẹ́ gba property ẹ̀ ọ wá fún un ní nǹkan jẹ tó bá bá lọ wò ó ti ní fúnpá gíga tẹ́lẹ̀ kẹ́lómi wàá rè kó tó wá lọ ṣe iṣẹ́ yẹn tá à ń sọ ń pẹ́ yìí á mm, tún lọ lo àwọn nǹkan drọ́ọ̀gì kan tó jẹ́ pé wọ́n máa ń mú láti fi enhance irú yẹn apanẹ́pù ìgbẹ̀yìn ni <laughs> so ọlọ́run ní yá gba sírì fásì báyìí so ah, bó ṣe jẹ́ nù. àtẹ̀tọ̀ ah, ah, ní ibi tá a mú dé yìí ni mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ àlejò mi alhaji Òṣùọlálẹ́ Sulaiman mo dúpẹ́ lọ́wọ́ pé a pè yín ẹ wá tan ìmọ́lẹ̀ sí púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí torí ẹlòmíì àti ẹ̀ní àyè ní ṣáyé máa ń fàṣà lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ń ṣayé ṣùgbọ́n torí wípé ẹnìkan ló fọ́jú ìlú kan ni wọ́n bá fi ń pe gbogbo ìlú yẹn ní afọ́jú ìyẹn ni pé five piece five percent tiẹ̀ àbí ten gan ó lè jáyé o mi dispute ẹ o torí wípé wọ́n ń pe kinní ní colon òun ni bíbá yìí látà ìgbà mìíràn tí àwọn oníṣẹ́ ibi yẹn tí wọ́n bá sà sí ẹlòmíì tí wọ́n bá fẹ́ ẹ sí afẹ́fẹ́ tó bá kọ́kọ́ kan ẹlòmíì yẹn kú tó bá ọfà àbí nǹkan míì tó bá bá ènìyàn bí pa òun ní akẹ́rì pé ara òun ṣe bákan from there láti bẹ̀ yẹn o le o le o le di pé kó bẹ̀rẹ̀ sí ní ẹ̀jẹ̀ rúru lẹ́ni tí ò ní tẹ́lẹ̀ ẹlòmíràn látọjú oorun akẹ́kẹ́ wa ni tó bá ti ké wa yẹn náà níjọ́ kejì tó bá lọ wò fún pé ìfúnpá bẹ̀rẹ̀ sí ní ga torí pé ó ti gbàlejò nǹkan tó jù lọ bẹ̀tẹ̀ má jà lọ bẹ̀ yẹn ká lọ sí nẹ́tọ́rà. <laughs> àlejò wa lórí ètò lẹ́ni àwọn náà ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ gbélérò alternative therapy tí wọ́n ń alhaji oshola le suleiman mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú gbogbo àìráyè yín mo mọ̀ pé àwọn kọ́sítọ́mà wà ń lé àwọn tó ń ṣàyẹ̀wò gan lórí fóònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo mọ̀ wípé àwọn èèyàn á máa pè yín gan mo kàn fẹ́ kẹ́ ẹ sọ fún wa nínú àwọn ìpè tẹ́ máa ń gbà kí ni àìsàn tó common jù táwọn èèyàn máa ń wá solution sí. Hmm, àìsàn mẹ́rin. Mm ó kọ́mọ̀ gan. tẹ pé lọ́mọ tó máa ń pè yín sí. wọ́n máa ń pè wá sí gan àkọ́kọ́ òun ni àìlèṣedédé ọmọkùnrin hmm. kò dẹ̀ sí nǹkan méjì àwọn boys ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ òtọ́jú ara mọ́ ńṣe ni wọ́n ń fọ́ọ̀sì ara yẹn pé ó gbọ́dọ̀ ṣiṣẹ́ by by fire by tulas by, by tulas torí pé nǹkan tí wọ́n ń mu wọn ọ̀tọ́jú ara jẹ̀díjẹ̀dí ìjẹkújẹ wọn dẹ̀ pọ̀ ìmukúmu wọn pọ̀ jù ìfàkúfà wọn pọ̀ jù dẹ́sẹ̀ wá rà àwọn obìnrin ẹ̀yìn tẹ sọ́rí ìtúnṣe ìyá wa àwọn ọmọbìnrin ìsìn àwọn nǹkan ara wọn náà bó ṣe há ètò àwọn gan nǹkan díẹ̀ ò tó wọn mọ́ bíi kí wọ́n yín pin bíi kí wọ́n gbẹ̀mí àwọn bọ́ìsì wọn wọ̀nyí ni so àwọn máa ń wá wá ń wá pé báwo ni àwọn ó ṣe lè ṣe déédéé ìyẹn ni nǹkan àkọ́kọ́ tó yẹ pé àwọn yẹn máa ń pèsè gan gẹ̀dígẹ̀dí àti báwo wọ́n ṣe lè ṣe déédéé eléyìí tó tún ń rí bẹ́ẹ̀ òun náà ni ẹ̀jẹ̀ ríru ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀jẹ̀ ríru gan tó pọ̀ jù bóyá nítorí condition ló wà ni o bóyá nítorí nǹkan tẹ́lómi gbé sí gbáyà ni o gbogbo àwọn nǹkan bá wọ̀n yẹn àwọn yẹn máa ń pèsè ẹ̀jẹ̀ ríru gan bákan náà ká sọ̀rọ̀ nípa ìtọ̀ ṣúgà torí pé ìyẹn náà ó wà ráńpà tó yẹ pé gbogbo bí gbogbo ni ọ̀fẹ́ wà torí pé yẹn máa ń gba nǹkan ọmọkùnrin ẹni tó bá ti mú ò eh, ní padà lè ṣe déédéé mọ́ àfi tí o bá lo àwọn nǹkan kọ̀ọ̀kan tó máa ń prevent àwọn eh, hormones kan nínú àgọ́ ara ẹ̀ àwọn èèyàn máa ń pè sí yẹn náà gan-an tó jẹ́ pé ó pọ̀ bákan náà àwọn ìyá wa lóríṣiríṣi tí wọ́n ní arthritis àwọ́ká inú iṣan ìyẹn náà pọ̀ rẹpẹtẹ tí wọ́n máa ń pè sí ọ jẹ́ nǹkan mẹ́rin tí ẹ béèrè fún tó jẹ́ pé a pé kò tí ì sọ́jọ́ kan tá a ní gbà pé tó lé ní mẹ́wàá ogún lórí ẹ̀ lórí ẹ bẹ́ẹ̀ni kó dẹ púpọ̀ nú àwọn àìṣedéédé iná ní náà ṣàánú wa kò déédé náà ni àìṣedéédé náà ni déédé náà ni. kẹ́tùmọ̀kẹ́ bá advice àwọn yọ́nyọ́n kìíní wa ni wípé unfinishing job ní iṣẹ́ obìnrin bàbá rẹ̀ ò parí iṣẹ́ yẹn ìwọ náà ò lè parí ẹ̀. wọ́n tún fi lọ́mọ lọ́wọ́ ọmọ náà tún ṣàtúnṣe rẹ̀ wọ́n á tún fi lẹ̀ má parẹ́ o. <laughs> Ah. mo lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ sọ pé ah, má parẹ́ o uh-huh. àmọ́ nínú oògùn òyìnbó àti ìbílẹ̀ mi sọ pé kan dáa jù kan lọ àmọ́ ṣé lérògbà ti yín ẹ̀yin fi pé téèyàn bá ti gbìyànjú oògùn òyìnbó dáadáa kó yí sí oògùn ìbílẹ̀. ẹ nípọ̀lọpọ̀ ọgbà ní oògùn òyìnbó àwọn ò ní nǹkan tó jẹ́ wípé rẹ́mẹ́dì ọ̀tọ̀ ni wípé nǹkan tó yẹ pé ọkàn subside àbí nǹkan tó fẹ́ fi enhance ara ẹ̀ ṣùgbọ́n tiwantiwa yẹn yóò tọ́jú kí ni nǹkan tó ń ṣe ẹ́ tó fi lè ṣe déédéé ni hmm. kì í ṣe pé onígbà tó bá ti fẹ́ lò ó tó bá fẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ yẹn ni wàá wá lò ó ìyẹn ń fọ́ọ̀sì àwọn sísítẹ̀mù inú ara ẹ̀ kó ṣiṣẹ́ lákọ ẹ mọ̀ pé tó fẹ́ gbẹ́ kànga tó fẹ́ iṣẹ́ èèyàn mẹ́rin yóò dà wọn kẹ́kẹ́ papọ̀ òun nìkan wá fi iṣan yóò fi ṣiṣẹ́ èèyàn mẹ́rin ó kú lọ́nù tó wọ bọ́ọ̀sì náà tó ń da àwọn nǹkan kan jẹ lórí pọ́ fẹ́ ṣe nǹkan yẹn náà ah, ọmọ ìyá mi òun kú lọ́nu ọmọ yẹn ó tún padà rèé dé kọjá níwájú ẹ̀ nígbà tí gbogbo ẹ̀ bá kú tán. tí gbogbo kúrakúta bá ṣe kéde tó bá lọ́ọ̀lẹ̀ <laughs> ẹ ṣeun púpọ̀ fún àwọn ìmọ̀ àti òye tẹ́ ti tàn sínú ọ̀rọ̀ àìlera wa tó ń bá púpọ̀ nú àwọn ọkùnrin wa jà mo mọ̀ pé àwọn obìnrin náà fàkíyèsí pé obìnrin náà ní ẹ̀jẹ̀ ríru wọn hypertension kò ṣe pé ọkùnrin nìkan mo gbàládùra fún gbogbo àwọn tí wọ́n wò wá léni pé àjíǹde ara wa a máa jẹ́ àmọ́ kájíǹde tó jẹ́ ẹ̀yin gan ẹ̀ ní ìkíyèsára ìkíyèsára òun ló máa ṣe okùnfà bí ara wa ṣe yá tá a máa lè rí gbàlù tá a máa lè rí ayọ̀ àti ìdùnnú èyí ni a fi máa ṣe àṣekágbá ètò léni lọ́jọ́ tòní gbogbo ibi tẹ́ ti ń wò wá mo máa ń sọ fún yín pé tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa tàbí ẹ fẹ́ pè wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wà ní orí amóhùnmáwòrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí kódà gan ẹ tún lè bá wa sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ka ayélujára wa ìpolówó náà ni àgúnmu òwò ẹ bá wa dòwò pọ̀ ẹ wá polówó ọjà káwa náà lè máa wá ká lè máa bá yín ẹ ẹ máa tọ́ bá wọlé fún yín fúngbà díẹ̀ lè ní à máa rí dámì lórí ètò yín mọ́mọ́ kí ló ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ ni pé ẹ̀gbẹ́ polówó wa dámì náà máa jẹun kò kọ̀dá kéèyàn máa sọ̀rọ̀ látàárọ̀ dalẹ̀ kéèyàn máa rí gúgú sí mu lọ́lé níbi tí a máa rí mọ òun lélẹ̀ mo gbà ládùúrà fún wa wípé ìdùnnú àti ayọ̀ tí mo fi fi yín sílẹ̀ náà ni màá tún fi rí ní ọjọ́ mìíràn ìbànújẹ́ ò ní kọ̀gùn sílé wa orúkọ tèmi ò yí padà ọmọ Bánirẹ́ ire o ètò yìí ga alákàjù òyìnbó mọ́ ètò yìí ga alákàjù.